الحمد يا ربنا كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصلى اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ صلى بعد ọba المسلمين أترى wá كرات mùsùlùmí النبي صلى الله عليه وسلم ẹni tọrọ bá ti bá máa jẹ́ kẹrẹ fún gbogbo wa aláwọ̀ bá ní tàlíkún kí ànábì bá ní tàlíkún ọ̀la rẹ̀ àti àwọn rẹ̀ àti ọ̀sọ̀ hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọwọ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ tó yìn ò lè fún gbà rẹ̀ lẹ́mbi ìyá ọlọ́run tó yìn ò ní pò kan láti fi gbára rẹ̀ lẹ̀ tó yìn ò ní subhanahu wa ta'ala àti kéèyàn pàdé pẹ̀lú ẹ̀mí tí ọ̀sẹ̀ bọ́ tàbí kí wọn pàdé rẹ̀ pẹ̀lú ẹ̀mí tó máa kó nbí wa mọ̀nàfíkì àtẹ̀mí àtẹ̀yìn mẹ́jì àjẹ́ mọ̀nàfíkì pàdé ìwọ lọ́wọ́ bá sọ à ń bi àdánwò tí ó dé tó fi jẹ́ pé ń tá a sọ yóò máa takùn tá a máa ṣe tàbí ń tá a máa ṣe yóò máa takùn kàtá a máa sọ wọ́n àjọ kan oṣù rẹ̀ á jẹ́ àmọ̀ ọ̀gá orí ni mẹ́jì kó ń kálukú wa mẹ́jì agbọ̀dọ̀ sórí ibú lẹ́yàtàlì kíámà ìdáàbò ní ìjẹjọ́ àmbárọ̀bọ̀ lérí nǹkan tí yóò mú jihadi di ọ̀rọ̀ yẹn a sì ń sọ atúntún sọ annabi sallallahu alaihi wasallam sọ fún wa wípé tí èdíjọ́ gbàdì kí a mọ̀ jihadi ọmọ ṣẹ́kù sínú ẹ̀sìn nítorí wípé ẹ̀sìn ọlọ́wọ́n kò gbọ́dọ̀ kú látọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa tí ànábì sọ́lọ́ lọ́wọ́ fẹ́ràn bàtẹ́lẹ̀ yìí kalẹ̀ fẹ́mi àtẹ̀yìn kí wá ní àwọn àlàyé tó ṣe lórí rẹ̀ fún wa jama'a arúgbára Allah subhanahu wa ta'ala tó jẹ́ kí a mọ̀ wípé n tó fún ànábì ó nìkan sallallahu alaihi wasallam lèyàn fi lè rújú rẹ̀ Allah subhanahu wa ta'ala ní ìjẹjọ́ sáájú kó tó di ìjẹjọ́ à ń sọ wípé gbogbo ìgbàkígbà tí a bá fẹ́ máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn wa àgàgà àwọn nǹkan tó ní bá ṣe pẹ̀lú nǹkan tí àwọn míì fẹ́ parẹ́ nínú ẹ̀sìn ẹni tó wù àkọ́mọ̀ gbọ́rọ̀ ìjú òun làwọn tí wọ́n bá jẹ́ aṣojú ìjọba láti lè ba àmà pé ànábì sallallahu alaihi wasallam kọ̀ wá láti wá dayé mú kò sì wá láti wá bayé jẹ́ afẹ́ ń bá fẹ́ parọ́mà ànábì kó fi lè yó kọ́ wá lọ rè máa jẹ tí ọmọ sọkó ebi nínú ajá nàmá. lónìí èyí ọmọ jẹ́ nǹkan tí àmọ̀ bá lọ òun ni ìtẹ̀lé ti ìjẹjọ́ lórí kọ̀díyà aljihad لا يقام إلا بإذن الأمير أو الإمام المنصوب على جميع الناس مسلمين كمن دا جاد إجايسي جهاد تانسي إقباء تجاه ẹni tí yọ́ pàṣẹ rẹ̀ o náà ni amú ẹ̀rí wá nípa ilé ọ̀rọ̀ tí àwọn àfáà sọ́láfù tí wọ́n sọ nìyẹn nítorí ẹ̀rí tó wà ní sọ́tùlù bákọ́rọ̀ asàlàyé ní jẹjọ́ bákan náà hadith ibn abbas radiyallahu ta'ala anmardahuma asàlàyé ní jẹjọ́ mẹ́sàlá wádìí ìsìsìmẹ̀ ìyáàtì ń bẹ níbi mẹ́sàlá yìí sí àwọn nǹkan kan ní ń bẹ tó lè ṣẹlẹ̀ tí ó fà á tí òfin ní nídìí ká dúró di àti àmì ìrùmọ̀ àbíkòsí àwọn àfáà lọ́wà wọ́n wá ń pín wọ́n ṣàlàyé àkọ́kọ́ هذا الجهاد وهذا الغزو إذا كان من واحد أو جماعة لو طلب الاستئذان فاته المقصود فاته المقصود طب جاي situation tó yẹ wá tọ́bá fẹ́ lọ rèé máa gba ìyọ̀ǹda àmì ìrùwà nítòótọ́ àmì ìṣẹ́kẹ́ ni o ìmáàmù wà ní tòótọ́ ṣùgbọ́n bí tó wà yìí tó bá ní kọ́wọ̀n tẹ́tẹ̀ lọ́rẹ̀ máa gbàyọ̀ǹda kò bá mọ́. kílẹ̀ yìí fọ́nà ó láwọn ó sọ lójú ẹlẹ́yà ó tún láwọn òsì mọ́ ẹnìkan wá jẹ́ kiri yóò sọ́jà tó ti mọ̀ wípé tó ń bá sísọ lójú ẹlẹ́yà òun wọ́n sọ pé ìsìláàmù kọ́ ni òun bá jà òun gọ́ọ̀mẹ̀ntì ni òun wà látọ̀fẹ́ dálẹ̀ ọwọ́ àrí àfa àtọ́ rẹ̀ lọ afáwa ń bímọ ó fi ìdí ìbọn na afọ lórí ọwọ́ akọ̀bọ̀ sí wípé owó bàjá tí wá wò pé tá a bá yọ ọwọ́ ọ̀bẹ ìpó ò lè mú mi òun nìkan wá dára ẹ̀rí láàrin bí sọ́jà 50 sólèjà wà lẹ́wòlèjà asgbọ̀n mọ́mù jẹ́ lílùwà láwùjá rẹ̀ ẹ̀nà wọ́n pé a ah, ní àbáyé kí wọ́n wá fẹ́ tó nìkan mẹ́ni láti fẹ́ dàbí fífì lọ́ba kọrí sí wọ́n sì sọ lójú ẹlẹ́à lápàtà kò sóòrò sí ìwọkọ̀ ọwá ni wọ́n máa rìn bọ̀ wá sílé báyìí máa mú Ìbàdàn láti wá sọ ní ojú rẹ̀ kàn sí àwọn èèyàn ó dòde wọ́n ṣe tí wọ́n sì wọ́n sì fi àjẹ́ ẹnì oró kan ó lè dá sí jihad mengori ibn imam nínú ìsìnkú ìyá kìnìyẹn jẹ̀mẹ́rà tí ó bá pa tọ́jọ́ pé ló súnmọ́ jù sójú ẹ̀bí pàdé ọlọ́run ẹ̀rẹ̀ dání naam. Ah. nígbà tí ìjọba ń wapọ̀ bóò ni ìsinmi ọ̀sẹ̀sẹ̀ lè nù nàìjíríà nínú òlù lápẹ̀rẹ̀ kí ló fà á tí wọn ò fi rò pé àwọn ẹ̀sìn ìwù náà wọ́n lè gbé nǹkan síbi mọ́ ń pété náà sí wọn. ó yẹ déédéé lọ́wọ́ kọ́ máa wà. gẹ́gẹ́ bó ti jẹ́ pé ìjọba wà lẹ́yìn rẹ̀ wọ́n ní ni ṣẹlẹ̀ tí sọ́jà kó bàtà fún lágídí ẹ̀yìn ta ni wọ́n wà pé á kí ó dí inú ló lẹ́sẹ̀ ti fi rìn ṣe ń tààrẹ nìyẹn ṣiṣẹ́ ti lánúkẹ́ mọ́ ṣe nínú ìlú bọ́ọ̀lù òṣè ní jà bọ́ọ̀lù òṣè ní dàrú kí ló kà gbọ́dọ̀ tí rìn tí tí tí tí tí tí rìn kí ọdún inú òòrùn mú ni títí ọmọ àtàlẹ́sẹ̀ ó wà fún wa iṣẹ́ ẹ̀gbẹ́ ọ̀káìlà ọya ẹ̀fúsígbàdú wọ́n dàbò lórí bẹ́ẹ̀ kí wá ní ìsìlámù sí لو استأذن لفاته المقصود èròǹgbà yẹ ọbọ̀ dẹ̀lílù nù àìmú dẹ̀lílù wa ọ̀rọ̀ kan nù ìstẹ́tìmọ̀lù rẹ̀ ìlú àwọn àfáà tó fa ìmí ìyọ ibi ìwà ni ọ̀rọ̀ ti gbọ́ ẹlẹgẹ́ lọ́wọ́ á tọ́lọ́lá àmì àmì ala wà lọ́wọ́ àtọ́lọ́lá mẹ́rin jihad aláṣẹ kò hẹ́pù wa kò rí ọ̀rọ̀ ìdìfẹ́ǹdì ẹ̀sìn ọlọ́run kò rí kan wà á wà jù lóòdù ohun àti àwọn tí wọ́n jọ jẹ́ ẹ̀mẹ̀wá rẹ̀ fi hàn súnmọ́ tẹ́jọ́ bí àwọn mọ́dé wà akubalu ala umuri dunia wọ́n bí sí pẹ̀láyé federal government ní sí ẹ̀mọ́ tó dínkù àlọ́ wọn yóò mọ̀ ní federal government ní ìṣirò wọ́n ní ẹ̀yọ́ máyì kú òní gbogbo mosque wọ́n bá yọ wọ́n lè tọ́sí nǹkan ẹ̀sìn lẹ́mẹ̀ yẹn ah. labasari lọ bá sultan lọ bá ìmáàmù Ìbàdàn ẹgbẹ́ wa inú ẹ̀sìn náà lẹ́bí así ẹ̀sìn yá mọ̀ pé náà lóòótọ́ wọ́n ní ẹ mọ̀ pé òun ò ta mọ́. àwọn gbòǹgẹ wọn ò lọ́sọ̀ fún bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni yàgùrù yóò di fìdúkà sẹ́kọ̀ọ́ mi ẹgbẹ́ kọ̀dé mẹ́rin mẹ́rin wọlé mo ní a máa fẹ́ isi mẹ́rin mẹ́rin mi dá mọ́ẹ́mọ́ ìpadà fún ọ torí kọ̀ lẹ́yìn àbáníṣẹ́ rínú tí mò ń sọ yìí èsì ń tẹ báwo ti yé lábá kọrílé kó tó tóbi oṣù mẹ́ta wọ́n ní kọ̀rọ̀ dé o látọ̀dọ̀ federal government. kí ni kọ̀rọ̀rù náà wọ́n ló tó gẹ́ẹ́ mọ́sálásí ti gba gbogbo nàìjíríà tán wọn ò tún gbọdọ̀ kọ́ mọ́sí ẹ̀yọ kan báyìí. lẹ́yìn títí mẹ́lẹ̀ eléyìí náà tún ní di àlàyé o àbátúndìdì kátàlọ́ bá bá ìmáàmù ló sọ̀rọ̀ tá a ṣe sùúrù bíi ọ̀sẹ̀ méjì mẹ́ta ẹni tí ó rí chọ́ọ̀chì náwó sí ìlọsọ chọ́ọ̀chì mẹ́fà ládùúgbò ti ẹ̀ nìkan tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn gbòòfì yẹn jáde ìjọba ni ẹ má sì parliament gbọ́ wọn ò sọ̀rọ̀ chọ́ọ̀chì pẹ̀lú ẹ ọ̀rọ̀ kí náà sọ o mọ́ọ̀kì nìkan lọ dára o. làbátò lè dé odidi aláṣẹ gbó mùsùlùmí báyìí báyìí ní tójú wọn kan níta àdúró o wọ́n yahoo ha ọmọ ọlọ́rọ̀ ẹ̀gbọ́n tí mo sọ fọ́kùnrin kọ́ mọ́ máa dorí ọ̀nà tó bá ṣe sásọ mi kọ́ mọ́ dorí ọ̀nà kódò mọ́ ṣé orí bó ṣe dorí ọ̀nà ìkódò aṣọ ọ̀pá kan one million naira pé fún kọ́ lọ tutù kọ́ bá ń tó ṣe padà bí mo ṣe ní oṣù tẹ́lẹ̀ ẹ̀yìn ọ̀dọ́ ìǹtẹ́ ẹ̀ wa ẹ̀yà ti gbé sí rẹ̀. o àtòkòrí ilé mẹ́ta tẹ́lẹ̀mẹ̀tì ní kò gbọ́dọ̀ ní nàìjíríà tí ó ní gagaru gbàkárá yìí lẹ́yìn kéèyàn wọ níkà tẹ́tẹ́ríkà gbọ́gbà níkà tàbí kó fi tráúzà rẹ̀ kó tó fi ṣe sọ́ọ̀sì kò sí àǹfààní fún ṣòkòtò mímọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọlọ́pàá kọ́rọ̀ dárúgbẹ̀ sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó ti mara nù kíníkan fọ́ọ̀tì nìkan òfin tí ó sì sáà lára tó rámọ̀ kọ̀ọ̀kan tẹ́ nírùngbà wọ́n làwọn eléyìí wọ́n ní àwọn àgbà páàdì nù tí wọ́n jẹ́ adarí chọ́chíìsì káàkiri akúndìdì ó dọ̀dọ̀ ìmáàmù wa mẹ́mọ̀ ní ẹ̀yìn níta tún rírè o yàgùnmù ìsìnlọ́mọ̀ yìí ta ló ní ọ̀fẹ́ lẹ́gbẹ́sì ni mo sì mọ̀ ní ọ̀fọ́ wọ́n lè tó ní ẹlẹ́gbẹ́mẹ́ ẹlẹ́ pọ́lánkúnza oní 28 million ń gbà ẹ̀fọ́ eléyìn àwọn eléyìn ló lè èsì rẹ̀ ló lè ló lè mọ́gbóná jáde bí yìí ẹ ọmọ mi ẹ ti gbé sí ní ẹ bára báwọn. lọ́dún tó sì mẹ́ta ọ̀rọ̀ tó dé wọ́n ní gbọ́dọ̀ kú jama'a tàbíra lọ́dọ̀dọ̀ ìmáàmù هو mo ò tiẹ̀ rí pé àkúbù abán lórí fóònù ni a ẹ̀zà ládàbùjáde no ẹ bẹ́ẹ̀ rà ọ̀dà àwọn fi jíṣẹ́ kele ṣẹ́kì ní ọmọ o fifty million àbí wọ́n gbé wọ́n gbé wa wọ́n gbé wa jíṣẹ́ tẹ̀lé tí wọ́n gbé wa wọ́n gbé wa mr president wọ́n gbé wa. no no no no no no àwọn èèyàn sọ fún pé tírélà kan mọ̀ bẹ́ẹ̀ mo ní tírélà rẹ̀ léyà mẹ́jọ wọ́n ti gbẹ́lẹ̀ wọ́n ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀ẹ́tẹ̀lẹ̀ ìgbẹ́ ẹ̀ṣẹ́ o ẹ̀ṣẹ́ o ah oyé mi oyé mi oyé mi ah oṣù bàbá bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe lè mi ah ẹ bá ti gbé tí bò ó bì yàtọ̀ bẹ́ẹ̀ jẹ́rẹ̀ jẹ́gbẹ́ nù ẹ àádọ́gbọ̀n láti tẹ̀ ah tàbí àdébùtú bẹ́ẹ̀ lẹ́yìn òṣèré ẹ̀rọ àwọn ẹ̀ṣẹ́ àwàyé lẹ́ẹ̀mejì ni àti wọ́n gbárùkù ń tẹ́ ìṣe lọ fún wa. eyín òun lábálẹ́nu wọn. kọ̀pẹ́ lọ́mọ wọn bèrè kan jáde wá wọ́n ń pò Mariam. ní pẹ́sù lẹ́yìn kọ́ olómọ́tà sẹ́ǹtì mi o ìjẹ́njọ́ ń jà síbẹ̀ láti mú olénu àtàtìmẹ́ntì bò àfáàrẹ̀ bíi sẹ́ni wọ́n lò ní. kò sí ọ̀rọ̀ sí èbùrọ̀ ó ní gàgé ẹ̀yọ́ kan báyìí one hundred fifty thousand ni. mẹ́rin ìjọba kó papọ̀ yóò yọ bẹ̀rẹ̀ tó ní ilé adé one hundred pieces ní. Ah! kọ̀ọ̀kan ìgbà tó ń bọ̀ wọ́n ń pè mí lálù àkọ́yọ́ ìmáàmù níbi <laughs> dáàdì <laughs> sọ́lọ ń gẹ three steps ẹ jẹ́ bẹ̀rẹ̀ imam àábà ní imam sọ́lọ. jama'a tó bá jẹ́ pé islam bá sọ pé a mẹ́jì àbá nǹkan kílẹ̀ ìgbóró sí islamu ẹ̀dọ́ àkùn tí mùsùlùmí bá jà tí ẹ̀dẹ̀dẹ̀ ní káwọn ìnìní tí ẹ̀dẹ̀dẹ̀ ní bó owó ìtẹ̀lẹ̀ sí bọ́wọ́ kí ló fà dáríwó fi pọ̀ lọ́rọ̀ ìjà àbùsẹ̀ kí ló fà dáríwó fi pọ̀ nítorí pé ojú kan ló fi ààrùn ojú ni mẹ́rin ẹlòmí náà sì nìṣẹ́ ń bọ̀ mí náà tí wọ́n ti ń dá lù ú. ó di mélòó ó di méjì استثنى من العلم على أن من يريد الجهاد من واحد أو جماعة بحيث لو لو استأذن لم يؤذن له وغلب على ظني أنه يرد tọ́ba jẹ́ wípé ṣíṣúṣẹ̀ tí yẹn wà ó pinlẹ̀ ti mọ̀ wípé wọn ò ní gbọ́ tẹnu òun. wọ́n ní sẹ́kí ni o. wọn ò ní gbọ́ tẹnu òun. ìlà fi ń rọ ìjọba nàìjíríà wípé tó bá jẹ́ bá ṣe kò sí abẹ́lẹ̀ rẹ̀ tọ́lọ̀ ń kó sábẹ́ yín orí gbígbẹ orí tútù orí tó fúyẹ́ orí tó wúwo orí tó pé orí tí ó pé kápẹ́ gbogbo tó lọ ní kẹ́ ẹ máa daríre lápapọ̀ lápapọ̀ ẹ má sọ mẹ́fẹ̀ nìkan kí mùsùlùmí tẹ̀sí ní ẹ má sọ ẹnìkan di ti gbogbo ayé ó dá ojú sọ. So wàláhi wàlá bí èèyàn bá gbé irun àti kòtò tí ó balẹ̀ lónìí tó gbé wọ́n ní tẹ̀sán ọlọ́pàá wọ́n kọ̀ọ̀kan fán kó tó bọ́ tẹnu ni ẹ tẹ̀sílífù ni ẹ má yẹn kan. ọgbà ẹlẹgẹ́ púpọ̀ ó sì lọ sí sábà bíi fìtínà ẹni yìí ti mà pé wọn ò kulẹ̀ nígbà yẹ̀yẹ́ wọn kò wọ́n kò ṣe. wọn ò rí bọ́. jama'a wàhálà tunisia tunis tó bẹ̀rẹ̀ àmọ́ tó pilẹ̀ àbáàmà gírádẹ́tì tí ń ṣe kí ni o kíríntì ìjọba wọ́n mánéjì nǹkan ni ẹ̀ntórí ẹ̀ pé wọ́n mánéjì ẹ̀ olórí rẹ̀ òpè wọ́n mà léjì ẹ̀ ẹlòmíì tí wọ́n bá bí pé kí lọ fẹ́ sí lọ́la náà azáwọ̀ láyé náà ọmọ ọmọ tí ń ṣe láyé bẹ wọ́n mà léjì ẹ̀ ẹni tí wọ́n fẹ́ kí lọ fẹ́ sí lọ́la ah lọ́la lọ́la lọ́la màdàbùjá lọ́la ẹ̀ náà màdé kánú lọ́la ẹ̀ màdádámáwá lọ́la ẹ̀ màá mo tún gbọ́dọ̀ sùn Dubai ah, ah. lọ́la ẹ̀ náà. wọ́n manage jamaa tàwa nílù ó làwọn èèyàn kan tó jẹ́ wípé tí wọ́n bá ń dákọ̀ ìjọba wàláhì wàláhì wọn ò gbà ìjọba kankan bẹ nàìjíríà yìí ìjọsìn wọn lọ torí gbé torí ẹ̀ ń bá ti ṣe báyìí ń fún ní báyìí ilé ìjọsìn tiwọn ìní máa gba fọ́ọ̀mù rẹ̀ fún wọn. pé kìíní kan ní o ẹ̀hámi kìíní kan ní o ẹ̀ẹ́mi kìíní kìíní kan ní o ẹ̀ẹ́ kìíní kan ilé ìjọsìn tẹ̀lé ọgbà fún ẹ. tẹ́ ẹ bá wá rí jọ́kejì padà tí aṣọ ń bá dọ́wọ́ rẹ̀ ẹ̀yin ó máa pè lásọ̀ ọ̀lú aṣọ ọ̀bọ̀lọ́wọ̀ ọ̀rọ̀ tí bá ń fọ́sọ yẹ ẹgbẹ́ yóò ma dá sọ́rọ̀ òlú ọ̀rọ̀ tí bá ń fọ́sọ yẹ rí yóò ma jẹ́ sílé ìjọsìn rẹ̀ táà bá ti ẹ̀ ní tààlù sásùwà mí tààlù òmí ìgbà pàtàsùn tààlọ́pọ̀ jù lọ́dọ̀ ìjọba ní gbogbo wa. kí ló dé gbogbo wa jọ sọ wípé àwọlájọ ní nǹkan yìí o kìnìún kan à ah, property federal government nìyẹn à ah, state government ló ní kí nìyẹn ẹ̀yẹ kò ó sì ṣe tí ì pé sẹ́rí gbogbo ẹni tó bá ti ní rògbòn àmì gbà wọn o. but ẹ méjì àgbélójú so ẹ máa sọ náà. kódà irú wọn ẹ mọ̀ bẹ́ẹ̀ ti mánéjì wọn àgẹ́rẹ́ mọ̀ bá sáwọ́dà jù tọ́kẹ̀ rí ó ti balẹ̀ ṣùgbọ́n bí tẹ́lẹ̀ parí ẹ̀sìn náà ni wípé ẹ máa rí kọ́ọ̀lù ẹni yìí ti wá mọ̀ lọ́kàn èèyàn jẹ́ student university ẹ wo àtìgbà tí fẹ́gọ́mẹ̀ntì tó ti korean bìlì nípa kí wọ́n mọ̀ sí lecture níjọ́ júmọ́ láti twelve ní twelve tàbí kí ni ẹ bíi three àbí kí ni ẹ wo àtìgbà tí ẹ ti sọ ẹ wo bí ẹni pé wọn sọ. So ìwọ máa sọ fọwọ́ pé ẹ̀sìn àlàáfíà ni wọ́n ń ṣe ó sì máa fi fi dọ́wọ́ àlà sẹ́lẹ̀tì ní ìrọ̀rùn ọwọ́ àbẹ́rẹ́ tàwọn ti ti dé o ọmọ ìta sí ní ti dé o wàlá ìwọ náà ní ìsinmi kìí sí èpè àfi tọ́ba pọ̀ bá lè sọ pé ọ̀sàbòsílógún ọwà di ọ̀gá níbi dúkìá ìjọba ó ti mọ̀ báwọn. chancellor kìí mùsùlùmí kìíní kan rẹ̀ kìí mùsùlùmí rẹ̀rẹ̀ wọ́n ti wá àmọ́bi tí wọ́n pa ọ̀rọ̀ yẹn sí. wọ́n wá wò pé ọmọ wo ni wọ́n lọ bá dábàrà yìí ẹ̀ẹ́ ń bọ̀ wọn jùmọ̀ àwọn túmọ̀ àwọn náà lọ Sulaiman Ismail Abrazak saka ogun wọn báwọn lọ bí mẹ́jọ suwala ẹ̀kọ́ kan sínú red paper red gini wọ́n wà á fi ẹ́ lára balẹ̀. wọ́n wà lọ rèé ma àwọn tí ń kó àwọn eléyìn pé ebi máàkì ló léèdì ọ̀rọ̀ yóò ti gbà bí ìkọjá wọ́n wà máa rí ẹlẹ́pàtẹ̀ ẹ wá ìmọ̀yé èèyàn tí ń sí bẹ́ẹ̀ fún ìwọ́n àbárẹ̀ lúrú àárín mo fi ọlọ́run tó ní mísẹ̀rì wà lé àwọn pólítì kan bẹ tó jẹ́ wípé bí ìgbà tí èèyàn mánéjì ogún fámílì wọn iná dpos ṣe mánéjì rẹ̀ kọ́dọ̀ mi àmọ́ ẹ̀sìn pati tí wọ́n ta tẹ́ǹtì ìlú ìrẹ́ ni o lẹ́nu oṣù ti fọ́ lójú kan kọ́bùrà eh, Salman ní kíní ẹ̀sọ́kè ọ̀rọ̀ ẹ̀tẹ́rù sọ̀rọ̀ láàrin ọ̀dọ̀ àwọn ọmọ ìsìtì ẹnu ilé òsùnkè padà yọ padà ta ní ń dàlú ìrù sọ́mọ tó gbò ń àbọ̀ máa bí jẹ. ìpínlẹ̀ ònà ṣùgbọ́n ìfẹsì yá ti ń wọ̀ òun náà ni wípé téèyàn bá ti mọ̀ wípé ibi ìpínlẹ̀ bàbá sí ń gbé tẹ́lẹ̀ èyí ò sínú ẹni tí wọ́n gbọ́ tẹnu ẹ̀. màá wá bí nìkan kan tó bá jẹ́ pé nìkan ló fẹ́ dájà ń wọ́n pàdé òní pa wọ́n pa wọ́n ètò ìlànà ètò ìwọlé kápẹ́ èèyàn díẹ̀ péréte èèyàn fifty èèyàn hundred ní ẹgbẹ́ dájà ń wọ́n wúrẹ̀ ní olùborí wọn. ṣùgbọ́n wà nínú ìsìnà ìyá àwa mọ̀. à ń sọ wípé kágbà yọ̀ǹda lọ́dọ̀ àmírùl mùsùlùmí. àmírùl mùsùlùmí àmírùl mùsùlùmí. fàyíbà àlàmíyàkùn làwọn àmírùn tí wọn ọ̀bà wá ní àmírùn kọ́ nígbà tí ẹ̀lá mi rù àríṣì ìtìnà ìyá àyàfi àwọn àyàfi tí wọ́n bọ̀ wọ́n lẹ́mí rù nǹkan tàbí wọ́n ní àmírù ṣùgbọ́n kéèsì àmírù àmírù ní bọ̀t kọ̀mọ́rẹ̀ lámírù kọ̀mọ́ tó gbẹ́rù bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ní amirul muslimin ẹ̀mẹ́jì á sì gbọ́ o ó lẹ́nu ìtọ́jẹ́ wípé àṣẹ tó bá pa ń múlẹ̀ kárí orí rẹ̀ ṣe ni olórí mùsùlùmí lọ́rọ̀ ṣe ẹ́ ní ìyẹ́ nígbà bá rẹ̀ wọ́n ní dídá màkì zẹ̀rí mùsùlùmí àrí àwọn mùsùlùmí bí ìdámà kìíní àbẹ́bà ìmọ̀mù ìbàdàn ìdí mọ́sílà ti dénú ọ̀dà jama'a kọ́mọ̀ bá dàrú ẹnìkan bẹ ní Katsina àfáàlì súnà dáadáa ni olùbẹ̀rẹ̀ ọlọ́run sí ni àṣìbọ̀lá àṣìbọ̀lá òzíkìrọ̀lá àhàdà ẹni yìí ó ṣe dáwà tọkàntọkàn taratara àtẹ̀tí ẹjọ́ wà pẹ̀lú ẹ̀ débi wípé bá a ṣe sọ pé lo democracy ẹni tí wọ́n bá sáǹpù ọ̀rọ̀ rẹ̀ kò lè jẹ gómìnà Katsina bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. kẹ́ni ń bá wá jẹ́ ìmáàmù wọn bẹ́ẹ̀ aláṣẹ mùsùlùmí ọmọ ẹgbẹ́ àbí náà tó bá jẹ́ kò rí bẹ́ẹ̀ tó jẹ́ pé gómìnà gan kò má gan kò rí bí ẹrù tàbí wọ́n kàn rí wọn bí hmm, alẹ́ níbi àdúrà wọn sá àwọn afẹ́ ṣe tọ́ tam tọ́jú kí ni o alẹ́ níbi àdúrà wọn kò sí dọ́là òye ṣe àbá afẹ́ ṣe four tam three tam lápẹẹrẹ tí àmì ìlú ló tọ́ ọmọ jẹ́ naam kìsáwọn mọ̀mìnì ọ̀dà tí wọ́n lọ́ba débẹ́ sí lẹ́nì ṣé dídá màtí lálọ́ ọba abẹ́bà mú ìbàdàn ẹ́ barakallahu fikum ẹ́ ṣe máa gbé olówó lórí àfa torí kíni naam táàrí bàbá ọba

torí mùsùlùmí aláàfíà níwá ọmọ tí wọ́n fi ẹgbà yọ ìjáàbù lórí rẹ̀ sáàtì fòsùkú yìí ẹjẹ́ àpadà let us have a flashback sáàtì fòsùkú yìí ọmọ tí lọ lẹ́yìn lẹ́yìn bí lẹ́yìn àṣírí ṣé ẹ̀mọ̀ wípé ìròmìn tí ń jó létí omi ní olè wa ọmọ tí èyí sọmọ ọdún mẹ́jọ tí èyí sọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún méjìlá mẹ́tàlá ní àdúgbò wọn kẹ́lẹ́ ọ̀wá wọn wá bẹ̀ kọ́mọ wá pé jọ́ọ̀jì ọ̀wá wọlé egún ṣé pé wọ́n ní ìdí fún lẹ́yìn wo èmú jáde kè jáde. kí ló fà á dáàbò sọpá àgbègbè sí ayé àlàáfíà tẹ́yìn ọ̀lọ́ rẹ̀ máa kọrin ibú àti ète sọmọ ti ilé tí lórí ìtìá ẹ̀díjú owó pọ̀ bisikíìtì síwájú wọn ẹ lajú padà ta ló fún bisikíìtì Jesus ẹ wá jẹ́ ká gbàdúrà kọ́ bá wa yà sí mímọ́ ó tòbíjú ó sì sàkó ìwájú wọn ẹ̀rẹ́ lúpẹ̀rọ àǹtí I don't see my real kid ah you don't see it again I don't see it again oh Muhammad lọ gba yẹn ó ní máa jalè báǹkì mọ́ o táwọn muslim máa ń tẹ̀lé yẹn mọ̀ wá ẹ̀tù wá close ojú yẹn padà a kọlù Jesus kó wá fight yẹn àwọn tí ó ń ṣe tá mú pọ̀ o. نعم tẹ́ẹ̀bà fẹ́ gbọ́ ibi tí ó ti máa àwọn èèyàn ni wọ́n gbé fọ́ọ̀mù lé wọn tí ò wọn níbi ìjọba tí nàìjíríà àti lọ tí wọ́n gbé àti rọ́kìtà ń sún ni ẹ sọ fún mi rí ẹ̀sọ̀ ẹ̀ntì ẹ̀ǹdẹ̀ òwe sí lórí tó tún sí fìlà àwọn tí ó ń fi gbogbo owó nàìjíríà sanwó oṣù fún tí ẹjọ́ mọ ológun wọ́n wá gbébà náà pé ẹ ń bá ní wọ́n mọ̀ sí rí ilẹ̀ lórí torí wọ́n bá dùn ó sí ẹ lórí káàbọ̀ ó sì káàpọ̀ ó sílẹ̀ a máa fáyà rẹ̀ first page sì gbé. wàláhì wàláhì kò sí nǹkan kan tí kìrìsìtẹ́nìtì kan lè máa ṣe láyé lónìí wàláì chọ́ọ̀chì náà ti ń darí ẹ̀ kì í síjọba ní darí ẹ̀ ẹ jẹ́ sòtọ́rọ̀. ta ní tiẹ̀ èrí fẹ́sì nínú àmà mi ti a àfi títí péréte kọ́dà oúnjẹ àlàbí wọn ni ẹ mọ̀ wọ̀ sí pé ẹ lórí àfáàsọ̀ pàpà pèsè ti bàbá ti bàbá ò lé àmọ́ burúkú yàtọ̀ àbàǹkó bíi sẹ́ni ogun sí ẹni wàhálà. pásítọ̀ ọmọ wa sọ ọdún karùn-ún rẹ̀ tí mo ti ń sanwó tí mo ti ń ra ẹran fún bàbá. jẹ̀mọ́ tá a bá wá ń rí báyìí tá à ń ṣe sùúrù tá a lọ bọ́lá àti alọ̀. tá a bá ń rí báyìí tá à ń ṣe sùúrù tá a lọ ní àtẹ̀mọ́ra. Uh-huh. ẹkẹ̀jẹ̀ káàrà farabalẹ̀ wò pé nínú ìbàdàn àwọn ọ̀ṣọ́gbọ̀mí ìtaàmà ó gbogbo bí àyè tá a lè sọ pé àà ọkàn àbàdàn rẹ̀ ibi ìwọ̀n kíní kan donated area mẹ́lódì lónìí sẹ́nìkan wá kí n torí ẹ sọ yìí mẹ́ta ní tọ́kàn náà láti total garden tẹ́ ẹgbẹ́ roundabout sọmọ́sáyí tọ́ọ̀kan àti ní ìṣẹ̀tì lónìí gbogbo ẹ̀ àwọn àyè kan bẹ tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá wọ bẹ̀ lónìí ẹ̀yin góòtì mọ̀ wípé ẹ̀ tẹ́sì bẹ́ẹ̀ sì tún wọ bẹ̀ tẹ́ ẹ bá sì ń kọjá lọ́ǹta rẹ̀ ẹ lè mọ tí ń ṣẹlẹ̀ nù rẹ̀ ṣé mùsùlùmí rẹ̀ ẹ sọ nínú ìbàdàn ẹ bá sọ mọ́ sí kékeré kan rìdí màmá tí mẹ́rẹ̀ nǹkan sí ìjọba gọ́mì nínú ìbàdàn iṣẹ́ ẹ̀mà ẹ̀rí ṣé wà dá kọ̀ọ̀kan seven day láti ẹ̀gbẹ́ ilé epo ọlá ṣéwù lọ́ọ̀rẹ̀ já ìbò ibi táwọn àti united ti pààlà padà sọ́wọ́ ẹ̀yìn báwọn ta ló máa ti ń ṣẹlẹ̀ mẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí ni. ta ní pètèpèrè ogún ẹ̀yìn ni. àwọn àti ìdùn olórí wípé ọlọ́wọ́ bò fi wálẹ̀. wàhálà tí wọ́n ń dé sílùú wa lọ́rùn ní ìsìn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wàhálà yẹn àìkàkòyàwó ó kó 95% ń bẹ. kèése orílẹ̀-èdè míì o ní etí lọ rèé pa àwọn èèyàn tí ń kírun jọ yídì àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ ọta àjọba ní ẹ̀fí pa wọn tó ń ti bẹ́ẹ̀ àwọn àgbà wípé ọ̀tàn rẹ̀ ìlàjẹyà ni àwọn ọmọ ẹ̀dí nínú mú bí وعند الله تجتمع لي خصوم وعند الله تجتمع لي خصوم ọlọ́run ọba tí máa kó ẹ̀sẹ̀ fún yàn tó bá ṣe dáadáa kò ní jí bí tọ́mọ́ tí ṣe ìdàkejì tí máa kú ẹ̀sẹ̀ ọdún ìrọ́jọ́ lọ. Wàyí ń dá wáyé. Gbogbo alájọjà àlàyé lọ́tùn lọ́sì wọ́n tún dára lè ṣe Kùsùn gbogbo àwọn oúnjẹ àpáta wọ́n tún padà ń bọ̀ wájú ọlọ́run subhanahu wa ta'ala annabi sallallahu alaihi wasallam òkèèlọ̀ ṣáàjú kó tó lọ fún wa ní kíké tí èsì kíké kíké kí wá ní ẹ̀rí tààtì ní tí nǹkan ìbágbọ̀nà mẹ́ta àkọ́kọ́ wá èyí lè jà kọ́dà kọ̀jẹ́ ní owó kan tọ́mọ̀ pé wọ́n pa òun ṣùgbọ́n kọjá lórí lórí àbòsí abadan jàmáà nàìjíríà yìí bàmà dé ewu ọlọ́mọ lọ́jọ́ rẹ wà nítorí owó kan ló ń ẹ̀pẹ́ olúwa máa ń ṣe èmi lóru Oríire yẹn, o ní pé ọlọ́run òjì àrógún káríjà kìí tó nílé ilẹ̀ mùkẹ́sì làwọn sọ ohun. Olùwà mẹ́sẹ̀ olè lóòrùn bèèrè. Olùbẹ̀ẹ́bẹ̀ẹ́ dá lè ná wà láàwọ́ kú á kù fún yíjọ kan láàrín ọjọ́rọ̀ láàrín alẹ́ wà láàwà ń lọ ṣùgbọ́n à ń bẹ̀ẹ́ kó jẹ́ atọ́sórí ìyọ̀nà rẹ̀ bí ojoojúmọ́ ìlọ́lọ́ ń fún ilá yìí ọ̀rọ̀ sọ ẹ̀ẹ́dì sọ ẹ̀ẹ́dì sọ fọ́lọ́ pé ní ọkẹ̀ ló ń gbùjà wa náà a ní ìdí kó gbùjà àjọ ń tà ń sọ ojoojúmọ́ náà béèyàn bá jẹ́ pòfẹ́sọ̀ tí èyí bá ti ṣe mùsùlùmí ọgọ̀ orí bó ti jókòó béèyàn jẹ́ dókítà wà láì ṣe bá ti ṣe mùsùlùmí ọgọ̀. ohun jẹ́ǹsì náà pé òun bọ̀ wà lẹ́hìn gámà. jàmẹ́rà táà bá dìde extension láti wà wọn private schools káàkiri èyí tábàrà wópan ọmọ ń jọ sí ṣé mùsùlùmí lónìí wà lẹ́ mùsùlùmí kọ́ ṣé wọ́n sì lè gbà pẹ̀lú ẹ̀yẹ ìsìsì tó bá jẹ́ mùsùlùmí lónìí tí <laughs> ó jù wọ́n kọ́ mọ́ náà ẹ̀wà mú ilé ìjọsìn yín ẹ̀sọ́ di asọ́rọ́ọ̀kì nàìjíríà sọ́dá bákan náà ìrìntẹ́ ẹ̀bá ti rí wípé ẹ̀ǹfẹ́ ọ̀sẹ̀lẹ̀ kí àwọn mùsùlùmí fi lè máa sọkún ẹ̀wà àfọwọ́kọ̀ ìjọba sọ A ń fi àsìkò ìbẹ̀ president Buhari ó pọ̀ ládùúgbò àwọn ẹ̀ ń bá ti dúró orílẹ̀-èdè gbogbo ayé ní sáàfin táwọn ọ̀sàtì pẹ́rẹ́ǹtì ní ìsìn pé ọlọ́run jẹjáde mọ́jẹ̀ kó ní wọ́n tún rọ pọ́n fẹ́ sí àìsá àti náà nù mọ́jẹ̀ orí wọ́n rọ pọ́n tún sí dáàbò lójú ọ̀yàwó wa ó ọlọ́run ní ẹ̀yìn bá ní gbọ́pọ̀lọ wọn mú o àwọn tí ó fẹ́ tẹ̀tẹ̀ náà mọ̀ pé kó tún sì sọ padà sẹ́ẹ̀sì náà ti ń dà ní ìlú àwọn ẹni tí ó ń dà wípé bẹ́ẹ̀ fẹ́ pàù ìgídẹ́ ẹ̀rẹ́fọ́ làwọn pálí mi ni ẹni orílẹ̀ ìfísà ṣùgbọ́n mo lọ fẹ́ fòdì ọ́sàwọ́dẹ̀ tí ọmọ jẹ kókó ọwà rẹ̀ ọmọ jẹ bọ́gà wà láyọ̀ yàgbẹ̀kú ni olóòrè ìṣẹ́pẹ̀ rọ́bà ni àwa dá ọ̀rọ̀ tó ga kí lọ́rùn nínú aláìsọba dé nítorí kíni ká tó padà wọ́n ní àlejò ilé àbí ìbílẹ̀ imam hara àlejò ẹ̀rọ àlejò ọ̀gbọ̀n sáṣọ nígbà táwọn mùsùlùmí tí wọ́n ra ibì kan tí àwọn rìdíìmù lò nígbà tó di pé àlàmẹ́rì di wípé ó di òótọ́ ta ara lẹ́sẹ̀ mùsùlùmí tó kún tẹ̀sí bóde ń jẹ́nà ẹ̀mọ bá rírù lóde yẹn ìtìsìnà ìyáàd nínú àwọn àyàfi ó nìyẹn jamaa ìntàfi ní mú lérè láwọ́dà wàláhì mo tún ní mi tí wọ́n bá ní gbogbo àwọlé àti ẹn bojú yìí kí wọ́n pè wọ́n ní ọgọ́rùn-ún wà láì méjì ní owó olóòpẹ́ díẹ̀ ìrìn ní ọmọ sí sàmbúrásì ládàá ní ká tó dágúgú mi ní o ti kó àdá jáde fọ́ọ̀mọ́tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ tì ní ń sàwọn ọkùnrin ládàá ẹ̀yìn ìsírí ẹ̀ lè díẹ̀díẹ̀ èyí ni wàá lẹ́yìn fi ìjáàbù ti gbé bọ́ǹbù kò sí lọ́dọ̀ wá ń bí o ẹ ń fẹ́ ṣèṣekúṣe tọ́fẹ́ sọ̀sọ̀kúsọ ọ̀dára rẹ̀ o ẹ̀sìn ti wá dúró lọ́tọ̀ àwa ń bọ̀ kí ni dèlíìlù tó fi jẹ́ wípé tọ́ba kànáà kéèyàn máa lọ ọbọ̀ náà ó pé tó ti dé nìkan tàbí èèyàn péréte díẹ̀ láàlì àsìkò ọmọ ìlà kìsàtì rọ́jùlẹ̀ nìyí. أسعده الله سبحانه وتعالى بقصة حياته من هو صهيب ابن السنان الرومي من بني النمر ابن أس ابن آه، آه، آه، لا إله الله قاصد نعم ابن قاصد صهيب الرومي اختلاف بين بيوروري ومن بني صهيب الرومي صهيب وما رومو كيف فما رومو nígbà sọ ìbù wa kékeré bí ìgbà tí wọ́n sọ pé ọmọ tẹ̀tẹ̀tẹ̀ máa fẹsẹ̀ lélẹ̀ ẹni ogún ja àwọn abàní nẹ́múrì ibùdó kọ́fì òní wọn wọ́n wá dalẹ̀ rúpọ̀ ṣùgbọ́n sọ ìbù lẹ́wà àwọn ọ̀tà tó lọ kógun jàlú wọn ní ọba nìkan bá ah, ọmọ ìsífàyè lọ́ba gbé ọba pa ọba ní wọn lọ máa tọ́jú rẹ̀ táìmù tí lọ́sẹ̀ fẹ́sẹ̀ lélẹ̀ tí ó fẹ́ máa kó èdè sí oní ẹgbẹ́ pò bó ṣe di wípé tàgọ́yà òlìṣà àlùhù ọ̀yàtàkálà lè rù níyà ilé fi dàgbà sọ́dọ̀ àwọn róòmù ní ń tèdè ibẹ̀ tó fi á dàbí ẹni wípé wọn ò lè mọ̀ pé kì í sọmọ abẹ. sọ ibùsẹ̀ ọwọ́ àwọn abẹ nígbà òde tàà ìtìláàfù ń bẹ lọ́dọ̀ àwọn àfọ onítàn wọ́n ní abdullahi bin jẹ̀dẹ̀án ara mẹ́kà ni olówárà lẹ́rú láti rome wá sí mẹ́kà apákanílá oúnjẹ lọ́sàfún rẹ̀ wá sí mẹ́kà ṣùgbọ́n ẹni tó gbà ọ̀dọ́ òní abdullahi bin jẹ̀dẹ̀án ala kulli hal ọ̀tọ̀ bẹ̀rẹ̀ mẹ́kà ṣùgbọ́n nígbà tí ó dara mẹ́kà ọwá dondo pẹ̀lú aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀ lábìyàn ṣe yàn ìmọ̀ ń gbé mẹ́kà wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ní bá sì ń sówò ló ń bọ̀ sí bó sì dolówó kalẹ̀ nù ọlọ́gbọ́n sàmìsì ló jìṣẹ́ àbí jòsì ọlọ́run bí ó ti bẹ̀rẹ̀ sí mi ní sọ ìbàdí ah kí aláàdá tí ó lè lọ́rọ̀ tí ẹ̀ bá lọ́pọlọ ní àbá ń gbọ́n dámì lẹ́bí ìjọsọ́ ọ̀bà ti tẹ̀lé kọ̀lọ́kọ̀lọ́ bí ó fún mẹ́rin parí látẹnu wòye tí mẹ́rin bí ó fún mẹ́rin ọmọ ìjogún ẹ̀ ah. ń gbọ̀ gbọ́ yé báwọn ó ní ànábì fi ṣe é jírọ́ ah kọ́ńtà ti lọ mẹ́dínà sọlọ́rọ̀ sọlọ́ ebi náà lọ mẹ́dínà bàbá mú owó rẹ̀ ó bò mọ́lẹ̀ nọ́ọ́lé nítorí ẹ̀sìn mi lọ òmù lọ ó sì kọ́lé ọ̀nà nù ṣé ẹ mọ̀ wípé gbogbo olùkọ́ ọ̀kan ní máa ní tọ́ọ̀gì àwọn tọ́ọ̀gì mẹ́kà bá sara wọn jọ pé ah eléyìí ra eru eléyìí pa tọ́jú kí ọ̀rọ̀ lẹ̀ sọ lẹ́bí ń bí kò lára kò lẹ́bí kò sí fámìlì ní ẹ bá lọ sùn lẹ́dí sọ ìbù lójú ọ̀nà wọ́n fẹ́ẹ̀ tó bíi fifty lórí olè kan ọ̀gbẹ́ni ni mo lọ́dà ah, nígbà máa ti gbàgbà mo lọ bá nàbí mi nù lọ́lọ́ sí kíni. láàtẹ̀ ghaniyan ó lè fi alẹ́ lọ́rọ̀ kó bí láíláí dúkìá rẹ̀ yọ yà lọ sí wàkọ̀dì bí ìtànà sọ̀lú kẹ́ni ó ní kẹ̀kẹ́ débi wa sọ ibù wọ́n láwọn náà nù ọkàn mú rẹ̀ larabawa ó ní àpò tí wọ́n máa ń kó ọfà sí wọ́n bóni lápẹ́rẹ́ alẹ́tùn àní min àrùmáàkùn sẹ́ẹ̀mà wípé inú ẹjọ́ mọ́ fà á tápọ̀ mọ́ wa látẹ̀tún ìlẹ́yà hátà àrùmíyàkùn bí kúlì sáàmì min kìnnà ti hádìí ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ lé súnmọ́ mi gbogbo ọfà tí ń bẹ́ mi kìíní yìí ń kọ́kọ́ pa yín tán kọ̀ọ̀kan tí ń bá wá ṣe bá ń tán súnmọ́ àkùdù bí sẹ́yìfì yìí tẹ̀tẹ̀ wà á mú ìdá ibi máa lè fa ilé pẹ̀lú ọlọ́run lè kí ẹrí nípa ó ẹrí má rí nípa ó ṣùgbọ́n máa fẹ́ sí kanlẹ̀. jẹ̀má bí n tí wá ìdí bẹ̀rẹ̀ nìyẹn kí ẹ lọ́pọ̀ rí jẹ́ o. jẹ̀má ọkàn gbọ́dọ̀ balẹ̀ wípé gbogbo ìyàtọ̀ bá lè jẹ èèyàn nítorí àlìkìámà tí ò sì sí àtẹ ẹ̀wọ̀nú téèyàn ń ṣe tí ò sì sásejùnú rẹ̀ wà lé ọlọ́wọ́ bí òtí yẹn. nítorí wípé ó ń tọ̀ ti di àkùfọ́ọ̀gù tí dúró tìkàràtìkàrà ìyí tí bá ń gbẹ́rọ̀ ọmọ ẹ̀gbọ́n ni. jàmáà béèyàn bá ti di olórí ìlú ìwọ̀n balẹ̀nu ọmọ ẹ̀ ṣe bòròbòrò mọ́ni kọ sẹ́yìn èpò olójà wọ́n rí àkọ́mọ́sífẹ́ ni wọ́n lógun ní sí àmú ogúnṣẹ́ ìpèsè ṣọ́bù gbó pẹ̀lú àwọn èèyàn wọ́n wá ní ẹ́ òṣìṣọ́pọ̀ ọmọ fàátà ṣùgbọ́n sáà máa wọ́n ọ̀bá ilé pẹ̀lú gbadúgbò owó rẹ o nínú gbogbo dúkìá ilẹ̀ kí wọ́n ní kí ló ṣe o kí wọ́n ní òfin àlìgbẹ̀ náà tó fẹ́ tẹ̀lá mẹ́bí kọ́ ọmọ ọ̀nà padà bó ti lọ́dọ̀ wa kò sí wàhálà olú ọ̀ kí lè wá ń fẹ́ wọ́n ní dúlànà alàmọ́lìkà mẹ́kà níbo kó gbowó rẹ̀ sí mẹ́kà ẹwú dídí ẹ̀sìn níjọ́ náà lọ́wọ́ ó ní kí lẹ́wà sí lẹ́yìn bẹ́ẹ̀ ló kọ̀ lì sẹ̀dí ilẹ̀kì wàláì tó bá ti yí òbí okó rẹ̀ sí àfihàn ó ní owó ẹlọ́rẹ̀ ní ẹ̀rọ̀rẹ̀ ẹlọ́gbẹ́rẹ̀ gbogbo dúkìá mi bẹ́ẹ̀mẹ̀ ẹwú ẹ máa gbé lọ ẹ mú tí ó tàn màá mú tí ó lè tán mo lọ bá ní bó ṣe yọ lọ́ọ̀kan lọ́hùn fi hàn nẹ́bí wípé wẹ́n tí ń bọ̀ lọ́ọ̀kan yìí ó ti jèrè ànábì ní rọ́bì halbẹ́yì rọ́bì halbẹ́yì rọ́bì halbẹ́yì tí ó bá lé èèyàn ti jèrè ìwọ ti jèrè ọlọ́run ṣe bẹ́ẹ̀ fáwọn náà. jẹ̀mọ́ ìṣọ́ ibùdàmọ̀ lórílẹ̀ lónìí. ẹni tẹ́ ń ìyà ajẹ́tẹ́ ẹ̀tì mẹ́wọ̀n tí ètí ikú ikú ní èdè ni ẹgbẹ́ tábà tó kún tí ẹ̀ tó lu ṣùgbọ́n wọn ò ní jẹ́rẹ̀ ọ̀bọ àfi sórí ìyọnu ọlọ́run ojú kẹlu wípé wọn máa wá kéèkè ẹ̀sìn ọlọ́run àwọn àdáàlé wà ní àní dáàlé ṣùgbọ́n àní sọ́ọ̀sọ̀ tí ó dà lùrú ṣùgbọ́n aṣọ òtọ́ à ń lọ sábẹ́kúta lọ́sẹ̀ tọ́lọ́ àwọn kọ́sítọ́ọ̀mù bá dá wa dúró adó mo kí wọn mo ní ẹkú iṣẹ́ ìlú o mo ní àfa oníṣẹ́ pé ẹgbà kò iṣẹ́ ìlú lẹ́ǹsì oníṣẹ́ ìlú lẹ́ǹsì iṣẹ́ tó sì dáa ni lọ́mọ́sá kò sí o ó ní ìsàlẹ̀ rí ìwé wa rí mo lẹ́sìn bá sọ̀rọ̀ gbogbo tí mo bá sọ kọ̀ tẹ́lọ́rùn ọ̀sán ń pè ọ́fíìsì nǹkankan mo ní ṣe nẹ́tíwọ́ọ̀kì sáwà ń pè ọ́fíìsì nǹkankan gbá o eléyìí òkè tí ìpèkìrì rẹ̀ jálẹ̀ orí lexus golden color onínúnú ẹ wo owó ìwé ẹ̀sọ́ pé ẹn tí mo lábìsì mi ń sọ fún ọ pé golden color mi sọ fún ọ pé lexus kò kú sí ní tí ìlú oníkòwò ń bọ̀ wá pẹ́ wa ní tí òṣìṣẹ́ kìí rí ní àbá mo ní ọ̀rẹ́ ìjọba làwa àwọn èéfì ọ̀tá àjọba in tó jẹ́ àjọ rẹ̀ ká mọ́jọta rẹ̀ ni pé tí ìjọba bá ti ṣe nǹkan tí ó jàbó sí fún wa tá a rí pé tọ́tọ́ síjọba lè pè kó lè bá àmújọba ìlà wá fi jẹ́ ẹni tí mọ̀ pé ẹ̀tọ́ ìjọba fúnjọba ó ní bọ́sọ̀ pọ́pọ̀ àwọn èèyàn ọmọ báyẹn wọ́n kàn mọ́ gbọ́n wọn bí kíní kankan bí ó wá látàárọ̀ náà yàtọ̀ fún pápò afágbẹ̀gẹ̀ fún mi ní bàbá náírà tí wọ́n mú mọ̀tínà mo bá bàbá lábára lọ́njà ọmọ ti sẹ́ẹ̀ tí ó gbé ìbálẹ̀ wọ́n gbúwọ́n lórí àbálẹ̀ yíyá bí àfáì ìkan máa dá rẹ̀ àfá àbí owó mọ̀tínà tí ṣé ọdún ṣé kọ́gbọ́gbọ́ tí ìgbẹ̀ pàtàkì lò pé negotiation ní retí ilẹ̀ ọ̀sán ọkọ̀ rẹ̀ Mr. Johnson débi ẹgbẹ́ irú ọ̀pọ̀ ọlọ̀gá àrùn wálé tí ó lò ní yóò àkóòdì ẹ̀ báwọn lẹ́gbẹ́sì lẹ́rìn ìwọ̀n ti sọ fún àwọn tí ó wọ́n àṣírí ọ̀kan náà wọ̀n gàwà ní ẹni wọ́n ọkọ̀ ojú kanú ìwọ̀n náà tí ẹ mọ́ gbòòrò ẹ̀ẹ́dẹ̀lẹ̀ ọ̀dà a lọ sífẹ̀ náà bá dáwà dúró ní mọ̀ dáwà dúró ó sáré àrùfà ó dáwọn ọkọ̀ mílẹ̀ ẹ̀dùn gangan tẹ bá ń búùtù gangan àfà àbá ń jẹ́ ìjọkọ̀ èyí jókòó nú ẹ ẹ́ kúrò ní ọ̀pọ̀ látà ní àsọ̀kalẹ̀ fún tó bá ń jẹ́ gbogbo ẹ̀ náà pẹ́ wọ́n tún gbé mú bẹ̀ ẹ̀ sì bútù náà wòye wọ́n ní ẹ̀ ní sísè pẹ̀lú sọ́tẹ̀ ń sí yìí wàláyé sí àlùbáríkà ní sọ́tẹ̀ ń sí yìí kí àbàjẹ́ wò á ah, ọ̀gá wọn ní tẹ́lifẹ̀sẹ̀ àfáàní pọ́n sàdúrà fún mi ah, ọ̀gá ẹni tó ń bọ̀ mo ní ṣùgbọ́n tí ẹ bá ṣe àbòsí níbi iṣẹ́ yìí tẹ́ ẹ ń gbólọ́wọ́ àwọn èèyàn ah, ni ó bàjẹ́ o ah, ọ̀gá ní ìgbó dọ́kọ̀ nílò sọfọ́lẹ̀ dọ́kọ̀ nílò gbó ìrọ́dọ́kọ̀ nílò Àwọn ọmọ lọ, ẹ̀rẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀rọ lọ, ẹ̀mọ́ àjọ́kọ́ nílò

nítorí wípé lórí àlìjẹ̀nà rẹ̀ tí ń wálé léyìn tí èsẹ̀ ń tọ́jẹ̀bi wọ́n á máa kí pópó oríire lọ́rọ̀ bá parí. lẹ́wọ̀n áṣà àlàsù wìp fún ìdájọ́ ìṣẹ́wọ̀n kápẹ́ mistake ló ṣe owó tó sí. àrínà àwọn àfa tẹnu wípé ayé àsọkalẹ̀ ń tọrọ pé wà mí náà tìmọ̀ yẹ́ṣù náà fìtàkùn tẹ̀kọ́ àmọ̀rọ̀dọ́ ti la ìbẹ̀mú àwọn ètò pé yọ́ọ́ mọ́ ẹ̀mí rẹ̀ báyìí yọ́ọ́ tà láti fi wáyọ̀ ní ọlọ́run jàmáà gbogbo wa a mọ̀ bí Allah subhanahu wa ta'ala wípé àwọn ò ní kọ́ńtírì ni ibi tó lọ ń sì dá wa sí páàtì sáyé wa rè wallahi àsáyé wa àsìsìlú yá bí ọ̀rọ̀ àwọn tí pé wòye sí àfọ́ àsúnnà ránṣánú àkúsáyé wa ìlú láti yà ẹ ń bá wílọ̀ pàdé ọlọ́run lè sí torí pé àwọn àwọn nǹkan tá wọn ò lè gbẹ́dàjọ́ lórí ìjọba àlìkàrọ́ wípé ṣé orí tí ó kò yà jẹ́ lónìí nípa ọjọ́ ọmọ nàìjíríà bí wọn ò ṣe ní fìyà torí pa black bí wọn ò ṣe ní fìyà jẹ́ torí pa àti lábáwá bí wọn ò ṣe ní fìyà jẹ́ torí pé wọn ọ̀dá wa sí mẹ́kà bí wọn ò ṣe ní fìyà jẹ́ torí pé àjò bí táwọn òbí wọn pé bẹ́ẹ̀ ló náà ṣùgbọ́n àmì Allah subhanahu wa ta'ala wípé kó kíyèsí wa o a máa mú ní a sì mọ ṣàlàyé rẹ̀ a sì mọ gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn pẹ̀lú wàkìrìyàt pẹ̀lú àwọn nǹkan tí sèké ni o ti ń ṣẹlẹ̀ láàrin wa náà a sì mọ adájọ́ rẹ̀ jẹ̀máà ta ní sẹ̀sìn àlàáfíà o jẹ̀máà ta lálàfàrà da o jẹ̀máà ta lẹ̀ tí ń fi ẹ̀gbin tí ń kàn tí fi ń wojú rẹ̀ ọlọ́run o ọlọ́run wà ní dọ̀rọ̀ yín la haula wala quwwata illa billah